èèyàn rọ́pò mi ò gbọ́ dáadáa bọ́ Ustaz Suleiman Hamza àwọn ni wọ́n dá àwọn ìbéèrè yẹn ẹ ọyà bí akẹ́tún sọ fún wa kílẹ̀ ẹ má wàá jẹ́ ó pẹ́ ẹgbẹ́ máìkì sẹ́nu ẹgbẹ́ sẹ́nu ẹgbẹ́ sẹ́nu. Thank you economic explorer. Thank you ìsànlẹ̀ alhamdulillah yìí tí mo jọ yín pẹ̀lú ìbéèrè wọn wọ́n ní pé ṣé ẹni tó bá jẹ́ onísúnnà ṣé o lè ní ìfọwọ́sowọ́pọ̀ lórí alámọ̀rí ilé ayé pẹ̀lú àwọn tí wọ́n kìí ṣe onísúnnà bí tẹ̀ bẹ́ẹ̀ ni o lè ní ìfọwọ́sowọ́pọ̀ lókùn fún ìjẹ́ onísúnnà rẹ̀ tàbí fún àwọn tí wọ́n jẹ́ àwọn onísúnnà tí wọ́n wò kọ́ṣù fún àpèjúwe tí wọ́n bá jẹ́ lecturer wọ́n wá ń ṣe economic summit wọ́n pè ní muslim economic summit fàpèjúwe àwọn tó organize summit àwọn ọmọkọ̀ ẹnìkan onísúnnà ni ẹnìkan oní bídà àyìn ẹni tó jẹ́ onísúnnà yẹn ó lè lọ present paper tẹ́ kó sọ position rẹ̀ lórí discussion yẹn tó sì nǹkan tó burú bẹ̀rẹ̀ tó pé kò sí nǹkan tó burú nípa kánítà áwòn lórí nǹkan tí ò bá ti ń ṣe ẹ̀ṣẹ̀ tí ò kì ń ṣe ọ̀dùnwàn wà láta áwọnù alàlẹ̀ ìsinmi wà lọ́jọ́wàn ibi tá àti lè jọ corporate káfọwọ́sowọ́pọ̀ òní tó bá jẹ́ pé nǹkan ẹ̀ṣẹ̀ àbí nǹkan tó lè jẹ́ pé yóò máa fa ọ̀tẹ̀ lọ́tọ́ bá jẹ́ pé nǹkan ilé ayé tẹ́sìn wájẹ̀ wà kò sí nǹkan tó burú bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé lílọ síbẹ̀ yóò bá mú aburú wá tàbí yóò bá jẹ́ kí àwọn èèyàn kan kan fa nǹkan tí ò dáa yọ nípa wíwà ń bẹ́ ẹni ẹ in tó dáa jù ní pé kẹ́ni ẹ kó mọ̀ lọ sórí àwùjọ ẹ kó mọ̀ bá jẹ́ pé yóò padà kó bá àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ṣùgbọ́n nípìnlẹ̀ kò à ń ṣe landlord meeting à ń ṣe meeting security ní àdúgbò onísúná wà ń bẹ oníbídà wà ń bẹ eléèpẹ̀ ni bá wa sọ ní tó bá ní bá ṣe pẹ̀lú ẹ̀sìn wa ó tí ó ṣe pàtàkì tó yẹ kí a ṣe. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوك فون الله atọrọ asalatu fọ́nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn mú kí ọmọ ṣáìkú wa pàtàkì jùlọ àwọn ṣéèkù wa méjèèjì الشيخ عبد الفتاح عبد الوهاب صارومي àti àṣíyèk Suleiman Hamza Abu Ahmad hafizahum Allah ta'ala kọlọ̀wọ̀n bá kí ó bá wá ṣe alékún dáadáa yìí èyí tí mo fẹ́ nǹkan mọ́ sí òun ni question tí ọmọ ìyá wa béèrè lẹ́ẹ̀kan nípa wípé àṣepọ̀ láàrin onísúnnà àti ẹni tí ó kìí ṣe onísúnnà àwọn míì ṣì ọ̀rọ̀ ìgbọ́yé ẹlòmí ibi tó ṣì ìgbọ́yé dé ó rò pé àwọn nǹkan tí a ń sọ níbi sẹ́mínà wa ní 2017 ìtànsọ ni pé onísúnnà àtòníbídíà wọn ọ̀bọ̀rọ̀ ní àṣepọ̀ rárá ìyẹn tako reality bá a ṣe ìjòkó yìí èyàn mélòó nú wa ló jẹ́ pé mọ́ṣálásí súnnà ló ti ń kírun wákàtí márùn-ún ẹ̀ ìbẹ̀rẹ̀ ni o èyàn mélòó nú wa tó jẹ́ pé mọ́ṣálásí ta ti ń kírun wákàtí mara ruwa àwọn onísúnnà wọ́n jẹ́ àtàlàfi yóò àwọn ni ìmáàmù bẹ̀ èèyàn mélòó ni wá ok ẹ ká nọwọ́ àwọn tó bá ṣe pé mọ́ṣálásí ta ti ń kírun o kò ń ṣe onísúnnà ni ìmáàmù bẹ̀ ẹ jẹ́ ká nọwọ́ wa ìjọ ẹmọ́jà ti jó mọ́ṣálásí ta ti ń kírun wákàtí mara ruwa kò ń ṣe Imamu Onisun naa lo n kiiwu funwa n be. Awakon N'owuwa, An tiju. Naan tijo wula n kota wu afa so wipe emolo be. Ilo kirun mara run. Leyun Ẹni eni ti o kii n sho Onisun naa a shepo Kama elen sheye, adi ko n si a shepo ni. Na n talo le skon funwa ninu wọn. gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ onísúnà gbogbo wọn èèyàn mẹ́lò ń wà ní ṣàǹbá wọn ṣe àbábà wọn ṣe wàhálà tẹ́sí ò nàbọ̀ wá lọ́rùn ẹmọ́dé ká làbọ̀rà ọlọ́run àwọn tọ́jẹ̀ ń champion kì ní wọ́n ń parọ́ ni wọ́n kàfẹ́ mọ̀ dá confusion lẹ́nu ẹlòmí inú wọn ó ń tíìchì ní skúù tó ti ń tíìchì private school tó ti ń tíìchì oníbídíà lórí skúù yẹn skúù tó ti ń tíìchì ní tó jẹ́ títà wọn private school tó ti ń tíìchì oníbídíà lónìí wọ́n dẹ̀ jọ ń ṣe kíní wọ́n jọ ń bára wọn ṣe ẹlòmí inú wọn business máa ní àwọn tí wọ́n bá ṣe business oníbídíà paraku òní so ẹlòmí ìtẹ́kọ́ kí wọ́n tí ṣìlá private school kò ṣe ní súnnà ní ẹni tó ní school wọ́n dẹ̀ tó ń gbọ́ra wọn yẹ́ mọ́rọ̀ pé point declare so area abita sọ̀rọ̀ lọ ní 2017 ó ní pé èmi nísìn oní súnnà ní mi àfáà ní mi mo wá organize lecture ike mo fẹ́ dáwọn èèyàn ní ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn islamu nípa nǹkan tó ní ṣe pẹ̀lú súnnà mo wá pé àfá oníbídíà ipò òní kó wá ándù tọ́píkì yẹn ṣé ni ìròní súnnà tó lè ándù that same topic mọ́ àfàfà oníbídíà tí má tí àfún òní bí díẹ̀ wá ìkwá nílẹ̀ nìyẹn ni tàbílírí ni súfí ni mo pè kó wá ṣe kí ni kó wá enlighten àwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn ìtí mo ṣe indirect ní pé kí ni mo ń tẹ̀lé ẹ̀ fún àwọn èèyàn káwọn àfihàn bí ọjọ́ méjì mẹ́ta mẹ́rin àwọn kan náà ti pè that same person ìpé kí ni kó wá ṣe lecture fáwọn sọ́rẹ́ mi mo sẹ́ẹ̀lì ẹ̀ fún wọn wọ́n ní àtẹ́pẹ́ ni ò bá dáa ni ustaz lágbájọ́ ò ní ṣe kí ni kò ní pé wá náà jama ṣé mò ń na súnà lọ́wọ́ ni àbí mo ń pa súnà pẹ̀lú tí mo ṣe yẹn ẹ dá mi lóhùn ẹjọ́ iṣu káwa ń sọ ní 2017 nìyẹn àwọn ìkọ̀ àni yíò láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ ẹ mọ́ pẹ̀wọ̀n àfá àwọn wa ṣe lẹ́kṣọ́ ìtẹ́fẹ́ sọ ẹ̀yìn tẹ́gbẹ̀rẹ̀ yín sáláfí ẹ sọ in fact ẹ sọ tí ó bẹ́tà tí wọ́n sọ kí ló dé tẹ́fẹ́ máa dá àwọn ọ̀dọ́ padà kúrò níbi tẹ́lómi wọn ti kúrò ìbí ni wọ́n kúrò ní ìkwánu mùsùlùmí ló kúrò ní jamaatu tabligh ẹ̀yìn tí wọ́n ń pè àwọn àfá ìkwánu yẹn ní pé káwá ẹ̀ńláìtì àwọn ọmọ yẹn àbí káwá ẹ̀ńláìtì náà wọ́n ráàzì yẹn wọ́n wá wò pé kí la fi kúrò nínú ẹgbẹ́ ta wà tẹ́lẹ̀ yẹn náà ṣe báwọn àfá wa náà ni wọ́n ń pè wáyìí kí kúrò ní àwọn afọ́wà náà mọ̀ ń pè wáyé yìí tí ń padà sí mẹ́jọ́ ta ló ṣì lọ́nà àfáà tó pè rẹ̀ lórí sún náà tó ń pe àfáà tó ṣe pé ẹgbẹ́ yẹn ní ọmọ ẹ̀yà tó jòkó ti kúrò nú ẹgbẹ́ yẹn pé a 15 20 years back ló ti kúrò nú ẹgbẹ́ yẹn tó gbá ẹgbẹ́ yóò gbádùn àwọn sọpọ̀ ọ̀rọ̀ yóò lè tó bá yẹn bá ṣe ń bára wa lò bí ìgbà táwọn àǹbáwọn kèfèrí lónìí ìtí àwọn discuss in 2017 yẹn anybody tó bá ń tú ọ̀rọ̀ wá sí nǹkan míì ní tó ń bẹ lọ́kàn ti ẹnìyẹn kò ṣe tó ń bẹ lọ́kàn ti wá náà ìyàtọ̀ ń bẹ láàrin eléyìí àti wípé èmi nísìn onísúnnà ní mí lápẹjú rẹ̀ ẹgbẹ́ yẹn a ní ká mọ́ fi olórí wọn wá ṣe lẹ́kṣọ̀ àwọn wá pé èmi kí n wá ṣe lẹ́kṣọ̀ ń bẹ ṣé mo lè lọ àbí mi ò lè eléyìí ni mọ́ta àwọn àfá súnnà tá a mọ̀ al-Albani ni Ibn Baz ni Usaymi ni al ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbà kó lè lọ síbẹ̀ in fact ni anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ní àwọn tàbí lọ ṣe dáwà fún àwọn tàbí ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́jọ kó ń bíbà yìí sí bólẹ̀ ti wá tẹ́lẹ̀ mùsùlùmí ní àìbẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti wá sí ìsìlámù ní bọ́tẹ́lómínú wa súnfí tẹ́lẹ̀ àìbẹ́ẹ̀kọ́ tẹ̀bìlìgì ìkwáni bóò lẹ ṣe mọ̀ súnnà bóò lẹ ṣe mọ̀ kí ni tẹ́fìdò ní súnnà ní ẹlòmí ìsìn bí àfá kanú àwọn àfá wa ó ní opportunity àti máa ṣe wá àti ní mọ́ṣálásí kan nínú àwọn mọ́ṣálásí ta ní mọ́ṣálásí ìbídíà ní ṣùgbọ́n kẹwò pé àfá ẹmọ̀ ní o ti ká sí ẹlẹ́tí ní ìwọ́n náà ṣe kí ni o ti gba súnnà alẹ́ àkọ́ni àwọn wá sí àdúgbò tá ń gbé káàkiri ní ọ̀pọ̀lọpọ̀ ń dóní súnnà látara rú nǹkan báyìí sọwá ní náà ẹ̀mọ́ bá wọn ní súnnà ṣe àwọn oníbídí kaimana ó ṣùgbọ́n wá kú pé ńgbà tó ń lọ kílà níyàn títí ẹ̀ gangan ṣó fẹ́ lọ darapọ̀ mọ́ wọn ní sáyé ló wà lọ síbẹ̀ àbó fẹ́ fi òdòdó hàn wọ́n tó bá ṣe kó òdòdó yóò fi hàn wọ́n bá láìsí kò sí nǹkan tó burú mẹ́ bákan náà tó bá ṣe rí pé òun gangan fún àwọn tí wọ́n pè é àwọn náà ní ulterior motive ní torí pé yẹn náà máa ń ṣẹlẹ̀ àwọn oníbídíà wọ́n ní kẹwàá ṣe lẹ́kṣọ́ fáwọn wọ́n fẹ́ mú yí ní o so torí ẹ̀ ìyàn tó gbọ́rọ̀ wà kí á fún bẹ̀yẹ alẹ́nìyàn lè lọ ayẹ́lẹ́kọ́ bọ̀tò òun náà gbọ́rọ̀ wà kí á fún ọ̀tọ́ pé òun kí ni ṣí o ṣe pé wọ́n plọ́tì kalẹ̀ fún láti fa òun wọ́n lè fún lówó tó pọ̀ wọ́n lè ṣe kìíní kan fún owó yẹn yóò ajẹ́ nǹkan tí ó wà máa dáṣù òun náà atara rẹ̀ yóò di pé yóò mọ̀ sọ nǹkan mọ̀ sọ àbí ń pàmí wọn ní àfá àyàfẹ́ pé ìbọ̀ ṣẹ́rá wọn kan báyẹ mọ́ sọ̀rọ̀ pa ẹ mọ́ sọ̀rọ̀ pa wọn kan báyẹ ẹ mọ́ sọ̀rọ̀ pa wọ́n ti pọ́n ti plọ́ọ̀tù kalẹ̀ ẹni táà ń sọ pó lè lọ lẹ́ni tó ṣe pé òun fẹ́ lọ síbẹ̀ láti lọ fi kíni òdodo nísìn oníbíjà ní mọ́lìnàbí oníkọ̀ wá sọ̀rọ̀ pa mọ́lìnàbí kò bá ń débẹ̀ ò kọ̀ndẹ́m mọ́lìjì tó bá jẹ́ pẹ́ni tó ní ìkìláàsì ni pẹ̀láwẹ̀ tó kó wá yóò ṣe kí ni yóò change tó bá ti pẹ́ni tó fẹ́ lù ẹ́ ni káwọn èèyàn lè bá ta fọ́nà lágbájá kan lọ kò ní pè ẹ mọ́ àwámọ́ náà nìyẹn kùrẹ́sẹ̀ ìkan tí ó sọ nù ń bẹ̀ yẹn torí pọ́ irú pàtó lọ síbẹ̀ okó fún gan àìbẹ̀kọ́ kò ní pè ẹ mọ́ tí wọ́n bá lọ síbẹ̀ tó wo ìyàwó yẹn kàmà tẹ̀ díẹ̀ díẹ̀ owó ló ń sọ̀rọ̀ yẹn so yẹn náà wà tẹ́ni agbọ́rọ̀ wo sẹ́ni tó fẹ́ gba òdodo ni wọ́n èmi pátánálì àmọ́yà wọn ní bídí àmì tí wọ́n pè mí abẹ́lómi kò ṣe pé ní láìkì mọ́nájì ẹ̀kọ́ ṣe ṣe nǹkan ó lè pè mú fún lẹ́tọ̀ afẹ́pẹ́ mi a lè lọ ṣe lẹ́tọ̀ lọ́dọ̀ oníbídíà àmọ́ oníbídíà ìní adẹ́pẹ̀ ní màá rí mi lọ torí pé mo rí ní kékè ní wọ́n dẹ̀ tíráàpù kalẹ̀ ni wọ́n fẹ́ lò mí láti lè fi polówó kíní wọn ni so kò jẹ́ bó ṣe jẹ́ so oníbídíà àlè ṣe kíní à ń bá wọn ṣe kún nípa àlè à ń bá wọn ṣe níbi àwọn kankan tọ́pìkì ní ṣàlè kírun lẹ́yìn oníbídíà tọ́pìkì nù fíkíù ní ìgbà ó ní àwọn àfọ́sọ̀ pé mọ́kírù lẹ́yìn oníbídíà ti súnà bá ní ṣáúkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀tàbá tí ìrùn rẹ̀ yóò ní bídá ṣọ́pàá bí ó gbà tó bá wọn kẹwàá yí òun ló ní ìdájọ́ ṣùgbọ́n gbogbo wọn náà wọn táwọn ọmọ kan ṣe nísìnyí ẹ̀dẹ́káwà kìí ápù àwọn yẹn wọn ní nǹkan tafẹ́ bíúkì young young sharks ni wọ́n wọ́n ní tafẹ́ bíúkì ní ni táàbá rẹ̀ takò àwọn táàtakò ní wàláì kò ń ṣe pé a ní hrs fún personality èèyàn ọlọ́wọ́ ọba ni ẹlẹ́rìí lórí nǹkan tí mo sọ yìí ṣùgbọ́n bí tí wọ́n fẹ́ dáwọ̀ èèyàn padà sí wọ́n lè mọ́ láníyàn rẹ̀ ṣùgbọ́n bí tí kìíní ẹ̀ lọ ni a ní láti tako nǹkan yẹn tó ẹ̀ là ń bèèrè lọ wọn pé ibi tẹ́ níkàwọ̀n àwọn tẹ́ níkàwọ̀n yẹn jọ máa ṣe Saudi kẹrí sheik falzani nìkan ní sheik ní orí nǹkan tó burú ká máa fẹ́ àwọn ìkwọ́n wa kọ́ wá ṣe lẹ́kṣọ̀ fún wa kò sẹ́ni tó lè sọ ní gbogbo wọn yìí kò sí ẹni tó lè sọ nínú gbogbo wọn sọ nǹkan tẹ́ẹ̀lẹ̀ tẹ́ẹ̀lẹ̀ anáwọ̀sù wájú àwọn àfáàyín kí lẹ̀ wọ́n bá wà jàre lórí ọ̀rọ̀ sheik eh, bombazi clẹ̀ sheik òsèmí eh, sheik gbogbo ọ̀rọ̀ fáwọn yìí ọ̀rọ̀ àti púpọ̀ wọn tó ń gbárata fún wọn ní ẹjá àdírẹ́sì iṣu pátánà iṣu tí ẹnì kọ̀ọ̀kan yí tẹ nípẹ̀ láwọn èèyàn ẹ ó tẹ̀mí lẹ́sẹ̀ mọ́lẹ̀ ó ṣe kìíní kan ẹ mú gbogbo yẹn kó sẹ́gbẹ́ kan iṣu tó wọn lè ní àdírẹ́sì ẹ̀yìn lẹ́ ń tako ìpọ́n tẹ́lẹ̀ ní 10-15 years back ní ẹ̀yìn lẹ́ ń ṣe kí ni lẹ́ ń dẹ̀kun wọn sí i ṣáwọn ọmọ change àdáyìn lẹ́ change ẹ̀rí wo lẹ́ rí sí i tí ń tẹ́ ń sọ òfin rí bẹ́ẹ̀ mọ́ ẹ̀kọ́ jáde kájọ wò iṣù là ń àdírẹ́sì yẹn ṣùgbọ́n ó bú mi ó tẹ̀mí mọ́lẹ̀ ẹ ó fọwọ́ gbá mi nípàkọ́ ó ṣe gbogbo àwọn ìyẹn ní wà mú ẹ̀yà yàkúyà lóhun ẹ̀sọ́ tó tí ń sọ pé kò dá tẹ́lẹ̀ yóò mú di nǹkan dáadáa so gbogbo lóríṣìíríṣìí ẹlòmíà ní àwọn markaza ní súnà yẹn gbogbo àwọn èèyàn náà na ń bájá nǹkan kàmọ́ra wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ó bá ti takò òdodo àásọ pé lè yóò kí n ṣàrẹ ìsìn ní ìtò ìyá wa tó bá lẹ̀lẹ́ bídẹ́ǹsì tó takò ń ta sọ fún mú wá ọ̀nà ṣe táà ti ṣe tààrọ ojú kúrò ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbogbo èèyàn náà ń bájá yẹn èyí ó ṣe nǹkan tó máa fi dẹ́rù bàyàn náà ibùn tẹ́lẹ̀ àbá gbogbo àwọn èèyàn ó ṣe kí lónìí ràn ṣúfí okọ̀tíra lọ́wọ́ lórí aṣáírà okọ̀tíra mùtẹ́sílà okọ̀tíra jàmíyà okọ̀tíra lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àwọn mọ̀nátíkọ̀ àwọn onímọ̀sìkí okọ̀tíra fàlásífà okọ̀tíra ẹwọ̀ gbogbo àwọn oníbídíà wọn ni okọ̀tíra lórí okọ̀tíra lórí gbogbo torí náà gbogbo ó tún ní ó dá ní ìkọ lọ́tọ̀ fún onísúfí kan lọ́tọ̀ yìí ó kọ̀kan fún àṣàrí kan bayanu tẹ̀lbẹ́sì jamiya volumes ni tó fi ṣe rọ́dù fún kí ni fàkòrò rọ́dù a ní èyàn kan ní nǹkan yóò rí báyìí tí wọ́n bá lórí bẹ́ẹ̀ pẹ́rí wá ṣùgbọ́n gbogbo èyàn máa ń bájà yẹn kò ṣe evidence yẹn kò sẹ́ni tí ò lè sọ òun náà lè sọ gbogbo èyàn wọ́n mú lọ́rẹ̀ẹ́

bí ọ̀rọ̀ àwọn àfá àṣáájú ṣe jẹ́ kan náà bọ́rọ̀ àwọn àfá súnnà àgbààgbà bó ṣe jẹ́ kan náà ṣùgbọ́n mọ̀tá ìfikíyà ní inú ìgbẹ́ tó ṣe pé mọ̀tá ìfikún kìláàfù ní tí pé kìláàfù ní ó tààzà ń bẹ̀ ẹ̀ níríyàn kan nu wa tó wá lè kókó àwọn ṣẹ́kù wọ́n ti wọ́n sàgírí pẹ̀lú àwọn ṣẹ́kù àbúsọ̀fíyá mo lè sọ kan ní ẹ̀kan bá rí pé tí mo sọ kò kú tó ní yóò fi mí yóò fi rílẹ̀ àjọ wà níbà láti correct ara wa ni kájọ mọ́ sí àwọn èèyàn lọ́nà so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ ọláwà náà